الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọn pẹ́kùn ọlọ́wọ́ ọba ọba tí ó tún ṣe ní ọ̀rọ̀ ọ̀wà wípé kálẹ̀ tó pàdé ní gbìtẹ̀ sí ìrù wà tó wáyé ní mọ́sálásí wà ní òsì níbí láti ìdàtí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tán àbẹ̀ ọlọ́run bá ní ti ọlá ibi tí a bá rọ̀ tọ́ ti dé yìí àwọn náà ní ìyá parí ọ̀rọ̀ ọ̀pọ̀ parí ẹ̀lẹ́yìn wa o ìràmàtì gbogbo àwọn tí ẹ yá tọrọ fún táwọn tọrọ fún kí ọlọ́run kò sọ̀rọ̀ ọ̀gbà wa náà tọrọ fún pàtó ọ̀rọ̀ láwọn ti yọ ọ̀rọ̀ ní. lẹ́yìn pẹ̀lú gbogbo ọlọ́run àwọn ọmọ àtẹ̀síwájú nínú ìdájọ́ eléyìí tí bá àdéhùn ọlá ń àlàyé pọ̀ nípa ẹ̀ bákan náà nínú àyà tó tẹ̀ nínú àyà yìí náà bákan náà lọ́wọ́ bá lè jọ láti ń sọ̀rọ̀ nípa ìta àmàbí kàákì ìṣòjà òun ni ìgbàláyè tó wà fọkùnrin nínú tẹ̀lá islam láti fẹ́ ju ìyàwó kan lọ eléyìí àwọn ọ̀rọ̀ tó pọ̀ wà ń bẹ́ẹ̀ àákàtú àyà lẹ́nìí táwà lọ sínú pípé ní ọjọ́ yàwọ̀lẹ̀ mẹ́yìn ìlú pẹ̀lú kọ́ọ̀rọ̀ òní títà òsèrè lọ́la òní títà òsèrè lọ́la nítorí mùsà bá pọ̀ sí àwọn ọmọ wa fẹ́ ṣe àmàló tẹ̀lé gbà wá lásìkò yìí kọ́mọ́ wa jẹ́ sí pé a ó ti tú àwọn èèyàn pẹ̀lú àwọn ìṣòro tí wọ́n wáyé ní ìṣìmá metin na wà pẹ̀lú àwọn òbí. bákanáà a ó fẹ́ káàdùn àwọn tí sí ti àwọn ọmọ wa tí wọ́n ó pín ẹ̀bùn níwọ̀nba gbogbo àwọn tí ó bá fakọyọ. àbẹ̀rẹ̀ ọba àdéjọ́lá ọ̀la náà ọlọ́run òun láàrú bá fẹ́ fi ṣe ọlọ́dà kò wọ́n jẹ kó fi ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ o. gbogbo àwọn ọmọ wa náà tí a ń gbìyànjú lórí wípé bí ẹ̀sìn ọlọ́run ọba ó lò máa wù wá. bákan náà bí ìpàtàkì Al-Qur'an yóò ti wà lẹ́mìí wọn látòrí ẹ̀sẹ̀ ọlọ́run ìlú wa náà ọlọ́run dákun gbé kó jọ bẹ̀rẹ̀ àwọn ti yára ha mọ̀rọ̀ ní. eléyìí náà kó kálukú yín ẹ̀rọ múra dáadáa kó kálukú lọ múra ní kíláàsì tiẹ̀ tí ó bá wà. abẹ́rẹ́ ọba àdéjọ́ ọlá kọ́lọ́n kó tó wá kò ń gẹ àánú ẹ̀ bẹ̀rẹ̀ àwọn yára ha mọ̀rọ̀ ní. Ah, gẹ́gẹ́ bí a ti sọ fúnra wa níbi áyà tí a ó sì máa tẹ̀síwájú òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹta tí a ò bá gbàgbé a ó sì áyà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí a kà lánàá ibẹ̀ ni ọlọ́ọ̀bá àlá ló ti ń sọ fún wa. nípa pé ọwọ́ ọmọ òrukàn tó bá wà lọ́wọ́ wa sáàmbá mójútó asọ́fún ayé sábà ní ọmọ òrukàn ló bẹ̀rẹ̀ àgbàn òun náà lẹ́yìn tí bàbá rẹ̀ ti jáde láyé tí ó sì yé bàládà òun náà là ń pè ní ọmọ tọ́wọ́ eléyìí ka a fẹ́ òun ara fẹ́ mú ìdájọ́ kan nípa èyí tó bá jẹ́ obìnrin tó wà lábẹ́ ìkápá wa tó yẹ páwà là ń mójútó dúkìá rẹ̀ náà dúkìá bàbá rẹ̀ ó wà lọ́wọ́ wa wà là ń mójútó ọlọ́ọ̀bà àlejọ́lá ó ń wá lórí eléyìí ó sì hánà àwọn nǹkan kan láti lè kíyèsí nípa ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ nípa tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọlọ́run bá lè tọ́lá bá wá sọ̀rọ̀ ọ̀nà òṣèlá ìrìnàṣẹ́ ìtọ́rin rọ̀dín bismillahirrahmanirrahim wàhálà اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حبا كبيرا tẹ́lẹ̀ ọba àlejò ọlálò yẹn ní pé ká fún ọwọ́ ọmọ ká fún ọmọ òrukàn ká fún un lówó ẹ̀ ìyẹn ni wípé nígbà tí ọmọ òrukàn tó bá ti dé ipò bàlágà tó ti dá nǹkan mà òun là máa kówó ẹ̀ lé lọ́wọ́. yéèṣe pọ́ máa kékeré tí o ti dá kẹ́kẹ́ òun náà lè sọ láti ká kówó lé ṣùgbọ́n wa níbi pé ọmọ òrukàn ayé ìbáàrù màkánà gbogbo ti wà tẹ́lẹ̀ lọ́wọ́ lè sọ láti pé yẹn kó tó wá di ọlọ́ọ̀bà àlekè ọlọ́wọ́ ń sọ eléyìí wípé na tó bá jẹ́ ọmọ òrukàn dúkìá ẹ̀ bá wà lọ́dọ̀ yín ẹ má jẹ́ mọ́lẹ̀ ẹ fún ní dúkìá ẹ̀. ní ẹ má fi èyí tí ò da ẹ má fi pààrọ̀ tó

kẹ́lìmọ̀ tó wá sọ ní pé wàlà tàtàbà ti a lòlẹ̀ kọ̀ bí ìtàbí sọ yìí ó ní láyà tá ẹja lè rísìkì lè àárọ̀ mi kọ́bìlà àyíyá síyá ka rísìkì lè halal abẹ́rẹ́ gbà. má kájú níbi jíjẹ aráàmù tó wà lọ́dọ̀ rẹ tó bá aráàmù ní fún ọkọ̀ ìjẹ́wọ́ ọmọ òrukà má kájú eléyìí náà gbogbo wa tó olówó kan bẹ lọ́wọ́ rẹ tí wọ́n fi ọtí di ìmójútó owó kan yálà mítí ìkẹlẹ̀ ṣe lásìkò ní ìwọ̀n wá fi ṣe báńkì ẹni ìwọ̀n wá fi ṣe akápò owó tó wà lọ́wọ́ rẹ yẹn tó jẹ́ owó mọ́síláàpù áámà owó àǹfààní gbogbo òní kìí sì àbí ní kọ̀mí àwọn owó tẹ̀ǹdá pàṣẹǹdá bẹ̀ wọ́n lọ wà ní ètò àmójútó ẹ̀ owó tó wà lọ́wọ́ rẹ̀ yẹn owó àràmù náà ni òun náà fi rọ́ọ̀lù àràmù lọ́wọ́ ṣùgbọ́n gbogbo bá ti jẹ́ owó lọ́wọ́ tí èsè wọn ló ní àràmù ni fún ọkọ náà àràmù lọ́wọ́ rẹ̀ tó wà mọ́ níbi kọ́ náà mímọ́ wá dájú òun ló fi ṣe àràmù. fọ́ọ̀mà náà owó lówó tó rẹ tó bá lọ ni aláàlì jẹ́ náà ń bọ̀ aláàlì jẹ́ náà dékẹ́ni aláàlì jẹ́ náà ń bọ̀ nígbà bá alẹ́bí kú ọba àlejò láti ẹgbẹ́ tó ti tó ti palẹ́ bí ìbàlẹ̀ mọ́ àwọn wá ní látàtàbàdánù àrọ́ọ̀mà min àmúwálì láti lè halal mọ́ wá fi àrámù yìí mọ́lọ lẹ́ẹ̀fi mọ́sọ̀ àrámù ọjà láàrin fúnra rẹ̀ yẹni wípé ìtọ́jà láàrin jẹ́ bí ń bọ̀ kọ́ wá gbé ìdílé kọ́kọ́ ọ̀fẹ́ kọ́ wá jẹ torí ìdí eléyìí ọlọ́ọ̀bá àlekọ́lá ń sọ fún wa pé ẹ má fi owó olówó pàápàá jùlọ owó ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ yín ẹgbẹ́ ní fún yín kẹ́ náà ẹ na kẹ́ ẹ má fi kó bá àláàbí yín fi ń bọ̀ wá bákan náà ọlọ́ọ̀bá pé. jẹ owó ẹ má máa jẹ owó ọmọ òrukàn ẹ má máa jẹ pọ̀ mọ́ oyin tẹ́wàá bọ́dì nǹkan tẹ́ máa jẹ ẹwà alákọ̀ọ́kọ́ ó ní ẹ pààrọ̀ rẹ̀ tẹ̀sùn mi tún wá lórí ẹ̀yí pé ta ọmọ ìwà tí èso òun ló ní kò ní mójútó yẹn kó mójútó yóò mọ̀ wá lọ àwọn ètò owó tó ń tó yọmọ wá bí pààrọ̀ àwọn nǹkan tó ṣe wípé owó yẹn ò ní ní ìdàgbàsókè yọmọ parun díẹ̀ díẹ̀ báyìí ní síbẹ̀ ọ̀nà nìyẹn àbí yìí tó ṣe wípé àwọn ẹ̀yà tó máa ń ṣe owó yẹn wọ ọmọ orúkọ ní èyí tó wá jẹ́ tiẹ̀ wá bí pààrọ̀ ara wọn ẹni tó ní ọ̀pá owó àbí ẹni tó ní màálù yóò wá pa ọ màálù ìtẹ́lẹ̀ yìí pẹ̀lú ìtẹ́ tó pẹ́ màálù ìtẹ́lẹ̀ yìí tó bu màálù ìtẹ́ lọ pẹ̀lú màálù náà màálù jẹ bí màálù mẹ́wàá náà ní màálù mẹ́wàá náà lọ́wọ́ abẹ́ ọwọ́ àbí kékeré ju ìtẹ́ omi láti ìtẹ́ lọ́jẹ́ má ti bẹ́ẹ̀ bọ̀. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ níye lórí tó níye lórí gbogbo àwọn àgbà tó lè jẹ́ kí owó ọmọ ọmọ anídàgbàsókè ká má dé náà ẹ̀ àwọn bísẹ́ẹ̀sì tá a lè fowó yẹn ti fowó yẹn wọn bí dàgbà sí táàmà kábídé ọlọ́ọ̀bà àlekọ́ láǹsọ ilé ìfún wa ìyẹn ni àbá wa ìfún wọ́n ní abáwa mujahid abáwa sa'id ibn jubair abáwa nasirin bákan náà abáwa mukotil àtàwọn abáwa míì náà náà abóńtẹ̀ sídìí abáwa sùfíàn tó lù wọ́n ní ẹ̀rọ ọba àlejò fún wa yí pé wà ní tú á pàtàkùrú àjẹmíyà ẹni ẹ mẹ́ta àpapọ̀ mọ́ wọ́n ìtẹ́ ìwọ̀n ajẹ gbogbo wọ́n ní ọba àlejò fún wa àbáwa ìmáàmù Qurtubi wọ́n kó àwọn áótú ìkìrọ̀ áàtì tó pọ̀ wá níbi kálímà rúbán àbẹ́ àtúmọ̀ ẹni kọ́ gbà wá lásìkò wọ́n là lè pè é ní tó sì ní túmọ̀ kálímà yẹn gan wọ́n ní níbi kẹ́rìndínlẹ̀ Qur'an wọ́n tó lè fi áwùsà síwájú máa abẹ́ríkà mọ́kù wọn wá kà jẹ́dà àwọn èyí tí mú wá yẹn ní jẹ́dà tó sì jẹ́ pé kódà èyí tí tó fi jẹ́dà sí torí lọ́wà wọ́n ní tàwa ní tùmọ̀ mazdar ṣùgbọ́n èyí tí wọ́n tún kà pẹ̀lú haban tẹ̀rí ó ti di mélòó ẹ̀ wọ́n kà pẹ̀lú haban wọ́n kà pẹ̀lú haban èyí tó gbajúmọ̀ ní kí ni ruban ìkẹrin ìyẹn nínú èdè ní kọ̀wá nínú kìrá òun ni hao abu tàbá ní ruban ìtumọ̀ rẹ̀ náà ní ẹ̀jẹ̀ kódà wọ́n ní ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan tí wọ́n nínú àdìsí kan dábàá Abdullahi ibn Abbas ti ṣùgbọ́n yẹn àwọn afá aládìsí náà àdìsí yẹn tó ayé ni wọ́n ní arákùnrin kan wọ́n

fàkọ́ọ̀lá láwọn ẹbí yìí sọ́nà wà wà nínú sẹ́lẹ̀ ànábì wa sọ̀rọ̀ nígbà tọrọ ilé tí gba ànábì yìí pé yà á bá àyùú ẹ̀ ìrẹ́ àbú àyùú ẹ̀nàtọ̀ láàkọ̀ ọ̀mẹ àyùú ìyá àyùú àtọ̀ ọkọ̀ ẹ̀yẹ o káàdà ṣòwòmẹ̀ ẹ̀sẹ̀ ni o àbájú sì ní náà ní àlùfẹ́ ayé àlè ìsmọ̀ náà dábàá ní náà nìyẹn wọ́n sọ wọ́n sọ fún wa rẹ̀ fún wa yẹn.

ó ní ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa jẹ owó ọmọ òǹkà káwọn ọmọ akéwò ká lè nínú àwọn kẹlmẹ́t tá lẹ́ẹ̀kan yí pé ọkọ̀ àti mọ̀ yìí pé fúlú báyìí òun náà nínú àwọn ka pẹ̀lú hauban bitaskinin wà wà ha wọ́n ní ẹló gàtò tẹ̀mí àwọn kà báyẹ àwọn nílọ́lọ́ ti tàwọn oúnjẹ mazari ní ẹ̀ríkà ìgbẹ́ ní ẹ̀sẹ̀ hauban ló bá jẹ́ ìsìnmù pé ẹ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n ní mọ́tàrí ni ìyẹn wá bákan náà àwọn tí wọ́n sọ wípé áábà àbí efion káàbì ìbáyìbónú káàbì àbáwọ̀ àbáyìbónú káàbì àwọn ní mọ́tàrí náà ni òun náà ó sì sọ alẹ́ kàá pẹ̀lú rẹ̀ náà láàdì ta tó lè kà á pẹ̀lú kẹ́lìmọ̀ ta sọ lẹ́ẹ̀ka pé awúhá ṣùgbọ́n wọ́n ṣe iwájú ìkìrọ́ à wọ́n fi ń sọ ìtumọ̀ rẹ̀ ní pé mọ́tì àdínà lò náà ṣùgbọ́n ta bá sọ yẹn pé ìtumọ̀ tiẹ̀ wọ́n lò náà ní alìmọ̀kánù lè wáṣẹ̀ ta bá ní awúhá ayé alìmọ̀kánù lè wáṣẹ̀ àbí ká sọ yìí pé omi tó fẹ̀ tó báyìí dáadáa ọ̀nà pè ní awúhá sábà sọ pé tàwa húbẹ̀ yóò sínú kíláàsì mọ́ nínú àwọn ìtumọ̀ èdè lárúbáwá tá a tán lè rí yọ́lẹ̀ wọ́n ló wà máa túmọ̀ ìbànújẹ́ gẹ́gẹ́ bá tún àbáwọn lárúbáwá wọ́n a máa fi àwọn kẹlìmẹ́ẹ̀tì àbí àwọn máa fi àwọn àbí àbíṣír wọ́n a máa fi tẹ̀ lórí ọtọ́ jẹ́ èdè wọ́n á mú ọ̀rọ̀ arákùnrin kan wá sẹ́pẹ̀tì ìgbà àbáwọn àtúfẹ́yìn onífàtúwú kàmá dókínà sọ̀dá lámù àjàrọ̀ mìnálẹ́kọ̀ọ́ ètè bí àfìmàdínà wátàháwábò yẹn ní pé ẹ máa tọ́wò báwa náà ti tọ́wò ẹ máa nílẹ̀ bá ti má ẹ máa báwa náà ti tọ́wò nínú àwọn nǹkan tó jẹ́ ìkàdínú tó yẹ pé ní àkàbádìnà. nínú àwọn ẹ̀dọ̀ wa àwọn nǹkan yẹn ìbínú nǹkan yẹn nínú ẹ̀dọ̀ wa ó gbé wa ó dùn wa nínú bákan náà húbà àti ìbànújẹ́ wọ́n tàwá húbà bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kíni wọ́n máa jẹ́ ìmọ̀ ìbànújẹ́ eléyìí jẹ́ àǹfààní fún a máa tẹ̀síwájú pẹ̀lú aya tó tẹ̀lé aya yẹn abẹ́ máa sọ fún wa nípa kálímà bí ìjẹ́ déédéé bó ti tó bó ti tọ́ àti bó ti yẹ àti kò tó wà bákan náà nínú àyà yìí náà wọn láti máa rí ìtọ́nà ọba àdéjọ láti sọ ìbá àtúntà ájúlù zọjá ìlẹ́tọ̀ ìpè ọkùnrin lè fẹ́ ju ìyàwó kan lọ ó lè fẹ́ ju méjì lọ ó lè fẹ́ ju mẹ́ta lọ ó lè fẹ́ mẹ́rin nínú sẹ̀láàtìláàmù mọ́kò gbọ́dọ̀ jù báyẹn lọ. wílé ta sọ yìí náà kéèkà ṣe pé kò ní àtúrọ̀ kò lè fẹ́ méjì kò lè fẹ́ mẹ́ta ó ní tó dé o nínú sẹ̀láàtìláàmù ó ní tó dé kẹ́ni ó ní tó dé o. bó tilẹ̀ gẹ́sí wípé nǹkan méjì náà la bá a bì dé nǹkan méjì náà ni òun náà ni kótó tó ń bàdà níyà

yẹn lé táwọn sọ wa pé obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ sínú kọ̀díṣà tó fi ọkọ rẹ̀ wá sọ pé rárá o èmi o àwọn wa lórí abala nítorí àwọn àpàdé tó wà tí mùsùlùmí wọn máa ní lọ ìrìnsì ọkàn rẹ bí ti ń yẹn máa pé á ah, ọ̀rọ̀ púpọ̀ n'ụlọ wọ́n sọ ìbáyìí èmi tí gbogbo ń sọ ọlọ́run sọ ọ̀rọ̀ ọlọ́run àlùkùrá lè ló wà kí n sọ̀rọ̀ sí mi ń kórìíra rẹ̀ ló kórìíra yẹn kórìíra ti ń sọ yẹn ló kórìíra wọn àwọn kó lè ti wà lára láti lè gbé nítorí torí pé kíni àwọn tó so máa pọ̀ àwọn tó so máa pọ̀ ní kí wọ́n tó pọ̀ láwọn alábẹ̀rẹ̀ náà tí àwọn àbá àtàkà lórí ẹ̀ mọ́dá àkà tí wọ́n sọ gbábí méjìlá àwọn mẹ́sàn jù bẹ́ẹ̀ lọ pé ó lè fa nínú àwọn ikú wọn tó wà mẹ́sẹ̀ fún tí ó ti pa ẹgbẹ́ sí ilé ìnáwó lọ́ọ̀bà àti láti ní ọkùnrin lè fẹ́ ju méjì lọ ọbẹ̀ ọkùnrin lè kọjá ọ̀kan méjì lọ bàbá tiẹ̀ máa gbogbo ẹ̀ ilé ìtọ́ dáwà náà lójú láyé lásìkò dáwà yìí pé obìnrin ti pọ̀jọ́ ọkùnrin lọ ìjọ wa jáde ti tẹ̀yẹ́ tí wọ́n á ní wọ́n tó ọ̀fẹ́ méjì gbàgbọ́ pọ̀jọ́ ọ̀pọ̀lọ́ káwọn méjì ọmọ tó káwọn lọ ọmọ ìjọ kẹlọ́kà wa kí n kà wọ́n náà bọ̀ ṣébí wọ́n náà ti ní obìnrin ẹ kọ́mọ rẹ ọmọ lọ́kọ̀ gbà yẹn ṣébí wọ́n ti lọ́kọ̀ ọ̀ka jẹ kó wọn má lọ́kọ̀ gbà yẹn kó wọn ká kùn kọ́mọ bìmọ̀ láyé torí pé kẹ́ni torí pé àwọn ọkùnrin tí wọ́n láti àwọn ọkùnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ jẹ ọkọ̀ kan náà lọ àwọn ọkùnrin sì lẹ ọkọ̀ kan yẹn ti tó ọmọ tiẹ̀ náà bọ́ọ̀lù sínú àwọn tí ò rí ju ẹni tó lè fẹ́ àbẹ̀tọ́ jẹ́ ìyàwó kìkì lọ. nígbà tó wá tó wá tó lórí pẹ́sẹ́ àníṣẹ́ láyé ẹ ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì máa oríṣiríṣi nǹkan ọlọ́run bá àlejò ọlá ń sọ nípa ẹ̀ áyà ka ìrìn ẹjẹ́ ká tì mọ́ ọlọ́run bá àlejò ọlá sọ fún wa pé àlàyà

tí ó máa mú yàn kórìíra ẹ̀ tí ò ní múrú yàn bá ń gbọ́rọ̀ nípa ẹ̀. àwa obìnrin ẹja mara eléyìí nítorí pé òfin ọlọ́run wà ní. kankan gbọ́ ẹ̀mẹ̀ fún òfin ọlọ́run ọlọ́run ló sọ. táwọn obìnrin bá ti dúró lórí eléyìí lẹ̀ èyí tí wọ́n kù mi ò ní sábùrù fọkùnrin yẹn wọ́n kọ́ wá máa wo èrè tí wọ́n jẹ lára tọ́lọ̀ bá bù ọ́ lọ́nà tí wọ́n bá ti sàbò sínú wọ́n lọ fẹ́ mẹ́ta wọ́n fẹ́ mẹ́rin ní tọ́kùnà pẹ̀lú yìí o òun lọ máa ń tọ́ bá adébẹ̀ tóbi lọ bẹ́ẹ̀ wọ́n sáàtì wọ́n sábùrù wọ́n ti tó tún lè tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́ wa wo tọ́lọ̀ wọn kàn fún wọn nínú àwọn tọ́lọ̀ wọn mú ọ lọ́mọ lágbàríkà tó bá jẹ́ ìfẹ́yàwó méjì mẹ́ta tó ẹ bá bò sí lórí ṣe olóyìn àbí ọkọ mẹ́ orúkọ náà lè má rí tòun lára lọ́fẹ́ lẹ́yìn àrùn ìwọ obìnrin ní kí wọ́n bá tó ń lo gbé wọn tó fi ọlọ́run sáni tó nàti àtọ onítọ̀ ṣe fún òṣù wípé tọ̀ ẹ̀ta bẹ̀rù ọlọ́run o kí wọ́n bá ti sẹ́yìn ọmọ bílẹ̀ wá àtúntọ́ ẹ kí mùsùlùmí tó ẹ kọ́ ọmọ bàwá lẹ́nu nìyẹn ìfẹ́ wọ́n lọ́run o sọ wá ti tọ́wọ́ àti ẹ̀rẹ́fẹ́ wọ́n bàwá ọ̀yẹ̀kẹ́ wo máa bà wá ẹ̀páyà ọlọ́run o láyà tá tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ayà yìí bẹ̀rẹ̀ fúlà yìí náà ìgbéyà ìwà ní ẹtúta kúrò pàpọ̀ ẹbẹ̀rẹ̀ náà bá yóò láàrin ọkọ àti ìyàwó tí ìjọba ń tẹ́lẹ̀ kọ́kọ́ sọ fún ìyàwó rẹ̀ pé ìyàwó mi bẹ̀rù ọlọ́run kọ́kọ́ bá ti sọ àwọn ìyàwó kẹ́rù ìfàyàwó náà pé ọlọ́run bá tún dá mi lórí ìṣẹ̀lẹ̀ yìí o nǹkan tó bá ń pa mẹ́tẹ́mi ọ̀tọ́kọ̀ ọmọ ọlọ́run bá máa ń wò

فقد ظلمت أماما nípa obìnrin ta a fẹ́ fẹ́ ilẹ̀ ọ̀rọ̀ yìí ó kàn obìnrin ta a náà sínú ni ọ̀rọ̀ yìí ya Aisha àdíṣì kan wá látọ̀dọ̀ wọn kọ́nà kọ́wọ́ ayọ́nú wọn wọ́n ní tọ́mọ olùkọ́ bá ń bẹ lábẹ́ kápá wa ọmọ òrukàn yìí bá wá bẹ lábẹ́ pa wa wípé lóbìnrin ta tó wù láti fẹ́ kábẹ́ lọ́lọ́run pẹ̀lú ẹ̀ ó lè jọ́ ọmọ kan kó wà lọ́dọ̀ wa kó wá wù pa afẹ́fẹ́ kábẹ́ lọ́lọ́run lórí ẹ̀ pa afẹ́fẹ́ àdéhùn yìí ó wà àwọn ti dọ́gba pọ̀ ṣùgbọ́n tí ó àbáwa ibùnú jihad fọ́lọ̀wọ̀n ẹnu sí wọn wọ́n ní àkọ̀bára ni ẹrùwàtò bínú zubair àbáwa ẹrùwà bínú zubair wọ́n jẹ́ ẹrùwà yìí ọmọ àǹtí yàwó àìjà torí pé àwọn lọ́kọ̀ ya wa Asma títọ́ máa bá wà bùkátù ó túnmọ̀ sí pé ìyá Urwa àti ìyá wa Aisha tẹ̀gbẹ́ta búrò ni wọn òun ló fà á lóbi jẹ́ sí wípé àbá wa Urwa tó fún Zubairu bí ó lẹ́tọ̀ àti lọ́dọ̀ àwọn Aisha direct anáwó sáà Aisha ó wá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn Aisha ankauli láì tààlà pé kí lọ́wọ́n kí ni túnmọ̀ àyà yìí pé wà ní ala alátún kìsì tó fílì a kí ni túnmọ̀ àyà yìí iye ló bá lóbi jẹ́ sí wípé nínú àwọn Qur'an tu òun náà lè sí ìtumọ̀ tá a lè gbára lé jùlọ torí pé kẹ́nẹ́ torí pé ìtumọ̀ yìí ó tọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ìtumọ̀ yìí tọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam kó kálukú wa gẹ́gẹ́ bá ànẹ́bí sallallahu alaihi wasallam kó tẹ́tú òun làwọn sọ̀rọ̀ báyìí káwọn náà wọ́n dúró lórí eléyìí kó máa jẹ́ kó láwọn àbí tẹ́tìlẹ̀ dùkátà máa lọ lè yà káàdì ká máa rí nǹkan mú lọ eléyìí náà ló kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé gbàtẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ tẹ́ni tóun bá wá ń sọ bá nẹ́bi títú bá àjọ àbá títú àwọn èèyàn máa ń gẹ́gẹ́ igbó tiẹ̀ léyìí ẹ̀rí ya wá ṣà wọ́n wá sọ yìí pé yà ébùnà ó fi ẹ̀rí báwọn àwọn àgbàgbọ́ yẹ pé àṣé ìyá àbáwa ẹrú wà àtẹ̀yàwó àìsà tẹ̀gbọ́tàbúrò ni wọ́n wọ́n ni yà ọ́pìnà òfin ìrẹ́ ọmọ àti mi abẹ́rìgá ìrẹ́ ọmọ àti mi àdíjìlì yẹtí ma tẹ̀kúnnù fi ìjìrì wà níyì a wọ́n lóun náà ní ọmọ òrukàn lóbìnrin tó wà lábẹ́ ẹni tó mójútó tó ṣe pé wọ́n eléyìí ní tẹ̀síríkù yẹni wípé tó wà pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ ń ṣe kíni o tí wọ́n jọ ń wà papọ̀ tó náà bẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ́ ó irú ẹni yíwá ní fi má owó ọkùnrin yìí àbíkájọ pé owó bàbá rẹ̀ tó fi ilẹ̀ máàlù bẹ́ẹ̀ ni owó ọmọ òrùka lóbìnrin yìí tí àbá rẹ̀ sílẹ̀ yìí ó ń wu ọkùnrin náà ó ṣe é lè mà kéésùsè yẹn nìkan ọmọbìnrin a yìí náà tún ní wàjà máàlì à ó tún rẹwà fàyòrí ìdùwà níyù ayé tuntun wàjà arákùnrin kúkú àwò pé òun kúkú lẹ́tọ̀ọ́ àwọn akẹ́kẹ̀ẹ́ kan tó ṣe pé nínú àṣà Yorùbá òwọlé òun ní àwọn extended family kan tó lè pé nù sẹ́lá Islam èyàn sì lẹ́tọ̀ọ́ àti bẹ́ẹ̀ ìgbésẹ̀ bá ń tó lọ tẹ́ǹtó bọ̀ náà wọ́n mọ̀ pé nù family náà ni àwọn tó gbọ́ eléyìí láwọn táwọn tó máa ṣe ti pẹ́ táwọn agbẹ́júmọ̀ òun làwọn Fúlàní máa ọ̀pọ̀lọpọ̀ àti tí wọ́n bá lọ tọ́ lọ tọ́ lọ tọ́ lọ wọ́n padà fẹ́ fún fámìlì ni ṣùgbọ́n ilẹ̀ yorùbá lọ́dọ̀ ti ti wá nítorí ọmọ pé àá tí wọ́n máa yá ìyá ìyá bàbá bàbá ti ní àá ẹ̀ nìfẹ́ra ní o àbúrò rẹ ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ bọ̀dá rẹ ni ìdíje ni wọ́n ti fámìlì ìbò lè yóò tẹ́lá ìsìlámù ti sọ yẹn tẹ́lá ìsìlámù ọ̀sọ̀ yìí tí ọba yẹ kí wọ́n bá lẹ́tọ̀ọ́ àti fẹ́ra wọn nígbà tá a bá padà débẹ̀ àwọn ayá yìí náà súra yìí náà padà sọ̀rọ̀ débẹ̀ olè má gẹ́tẹ̀ sí ìsọ̀nù ni èwo la lè fẹ́ nínú obìnrin èwo la lè fẹ́ nínú obìnrin tó ṣe é pé ìjẹ́ ẹbí wa ọ̀pá káfẹ́ á padà máa ṣàlàyé léyìí ní o tẹ̀sí ìrù súra yìí náà ni olè má jọ ọdún nìkú wà tọ́nà bá ní kọ́ jẹ́ kọ́nà kọ́fẹ́ mi wálẹ̀ ṣùgbọ́n ta fẹ́ lò ní ẹni tí bá mójútó

pẹ̀lú bàbá ànẹ́bì tẹ̀gbẹ́ta búrò ní wọn ẹwẹ́ fúnra bàbá àfàwà alì àti bàbá àtànẹ́bì tẹ̀gbẹ́ta búrò ní wọn abẹ́nìkà ànẹ́bì wá fi ọmọ rẹ̀ fún alì láti láàbò ìtakò kẹwẹ́ fúnra tó túnmọ̀ sí wípé tó bá lọ jẹ́ sí wípé bó fẹ́ rí wọn alì ọ̀dọ́ rẹ̀ ní dúkìá Fátímà títẹ dúkìá ẹ̀sẹ̀ kápá nẹ́bí ní property tó wá jẹ́ pàápàá wà áàlì nípa mójútó tó wà lábẹ́ rẹ̀ kó jẹ́ ọmọ òrùkà lápẹjúwe lábíbẹ́ o áàlì pé àbáwà áàlì lẹ́gbọ́ àtẹ́kẹ́ni o àtẹ́kẹ́ Fátímà irú ẹ̀ wá ní ọ̀rọ̀ yìí tí ìyá wa Aisha ń sàlàyé fún àbáwà ẹrùwà tí sọmọ àti wọn wípé ní fàyírídù wà ní yóò ayé àtàtà wájà a ó wá fẹ́ fẹ́ arábìnrin yìí bẹ̀gẹ́rẹ̀ ayin yóò pọ̀ sí tọ̀bí sọ̀dá kìdá fàyòfí àmìsìlàmá yóò fi ágbẹ́ ìrọ̀ wípé ní láì níṣẹ́ ra ẹlẹ́sẹ̀ déédéé níbi sọ̀dá kì í eléyìí ẹ̀kọ́ fún tí ó fún irú obìnrin yẹn wọ́n lóhùn ìtọ́nà ọba àdìsí sọ ìpínlẹ̀ ọba ti lè ṣe déédéé lórí sàdá àtìkọ́ ẹkọ́ ogun obìnrin yẹn ọlọ́nítẹ̀ bá ti ń páyà láti ṣe dédé lórí ẹ̀tọ́ ilé ìtọ́ ẹ̀kẹ́ẹ̀ẹ́ ẹ̀rìn wọ́n ní fanúhù ayé ìwúhù húnnà ọlọ́pọ̀ ọmọ nìyẹn òkú ká má fẹ́ wọn ilá àyàfi tí wọ́n lè fẹ́ wọn ayé ó sì tún ilẹ̀ yìí nà ká ṣe dédé pẹ̀lú wọn mo wá ní nínú déédéé yẹn tọ́lọ́ ọba àlejò ọlá ń sọ sàdáàtì wà mẹ́ ìka fún wọn ní sàdáàtì tó yẹ ká fún wọn kéde kò tó wà wò pé sebo lọ́wọ́ sebo wò rẹ̀ mẹ́ kò ní má rárá o ara déédéé olùkó fún Ibn Kathir ni wọ́n mú wá nù sílẹ̀ àwọn bákan náà wọ́n là bá wa ẹrù àyí náà ni wọ́n sọ fún wa pé kọ́lá ti àìjà wọ́n ti àwọn àìjà wọ́n sọ pé wà kọ́ òun mọ́ yìí wà yìí náà sa ìsẹ́pù rọ̀tún mọ̀lá ìsọ́mọ̀ láwà àrí wọ́sẹ̀lá wọ́n láyé wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ànẹ́bì bá da á àyà lẹ́yìn ìgbà tí àyà yìí sọ kalẹ̀ fa wípé ní àwọn èèyàn ọmọ wa bèrè lọ́wọ́ rẹ̀ ànẹ́bí o nípa ọ̀rọ̀ obìnrin wọ́n níyẹn náà ló fi sọ̀kalẹ̀ àyà yìí. bákan ìyàwó àìsà ní nínú sùlátù nìsà àwọn ẹ̀yà mi náà fẹ́ tó sọ̀rọ̀ lórí eléyìí tó bá wá ó ń sọ fún wa وإن بتوا لا تفسدوا في اليتامى وإن بتوا لا تفسدوا في اليتامى láti bá a gbé pọ̀ bó ti yẹ kẹ́ bá a gbé pọ̀. àwọn àbá onímọ̀ tẹ̀sí wọ́n ní ìlà àtàjà wáyé tó lè yẹ ìmáà tẹ̀ bá ti di tẹ́ nígbà tẹ́ bá gbà wọn òun kàn. àlá ti sáà kàwé ìdáyà ti mọ̀ tí wọ́n bẹ lábẹ́ ìkápá yín ẹ wá ní báyà ẹ máa káwọ́ fàmì ẹ̀dáfún ti máa rè nílẹ̀ ìwádìí ìlọ̀hún náà bóyá ẹ báyà lórí máa lọ ẹ̀ka ẹ̀ fún wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ bí. àwọn ìgbà àtúnwọ̀n ààrẹ láti nínà àbẹ́rù báyìí pẹ̀lú báwo lẹ́sìn lè máa bá wọn lò ẹ̀rì ìbálò wọn yẹn ni pé ìbádọ́pọ̀ yín pẹ̀lú wọn tẹ́ ẹ̀ bá ti lè ti bẹ́ẹ̀ wọ́n lọ́nà ọ̀bàdìpọ̀ ọ̀pẹ̀

pẹ̀tọ̀ gbogbo ọ̀tọ́ ààrẹ o ọlọ́tọ̀ bàbá lè fẹ́ méjì mẹ́ta o kójò kó jẹ́ o tí wọ́n náà sojú sí rẹ̀ nínú ilé tíyàwó rẹ̀ mọ̀ kọ́kọ́ gidi ni ọ tọ́jọ́ kọ́ gidi lójú ìyàwó rẹ̀ mẹ́lẹ́ gbogbo àdìpọ̀ máa fi ìyàwó méjì mẹ́ta lè máa nínú ilé wọn náà gbọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá rẹ̀ tí ọlá ń sọ fún wa báyìí ọlọ́dún tẹ́ bá tún wá ń payá láti ṣe déédé láàrin méjì mẹ́ta mẹ́rin náà ẹyọ ọ̀kan náà tó ọ wọn náà gbàgbára rẹ ọ̀ka jẹ ọ̀kan náà lọ yà owó mẹ́yọ ọ̀kan náà ẹ̀wọ̀n náà torí pé bàbá àwọn àkànfẹ́ wọn àlágbára jẹ ọ̀kan lọ kí wá sí oṣù yóò máa fọ́pọ̀ sọ ilé tẹ̀mọ̀ bẹ́ẹ̀ lágbára jẹ ọ̀kan lọ́rùn jésù mẹ́rin kíkẹ́ ní ìyàwó ó sì máa sọ ilé náà pọ̀ lágbára jẹ ọ̀kan lọ́rùn ó sì máa pọ̀ lágbára jẹ ọ̀kan lọ́rùn. òun gẹ́gẹ́ múra ẹ gbọ́dọ̀ mọ̀ nígbà owó ọ̀lágbára jẹ ọ̀kan lọ. ilé ìfẹ́ láti dáàbò mi ẹlòmíì àní nínú gbogbo nǹkan lòun láìpẹ́ ní òfin ẹ̀sùn báyọ̀ ọkọ̀ ìgbọ̀wọ̀n láìpẹ́ náà ni ọkọ̀ lọ́mọ fẹ́ kí àwọn méjì ọ̀kan náà àwọn èèyàn wà gan lọ́dún kan àbá tó sọ yìí wálé kéwú gbà náà àwọn bá kéwú débi tó jọ má báyìí ní kíláàsì ìjọ náà ó wá ní níbi iṣẹ́ àwọn ẹtí ò sọ̀rọ̀ rẹ̀ yìí báńkì ló àwọn àjòkó ní reception táwọn máa ń jẹ́ ìsinmi díẹ̀ nígbà mi àwọn àjòkó ní reception àwọn wá ń sọ̀rọ̀ ó lẹ́nu táwọn sọ yìí ó ní ó ní owó kan àwọn tó sì fi náà ló lọ dáadáa ó dà ọ̀sán fámìlì tó ilé ìgbìmọ̀ lẹ́nu táwọn sọ yìí ó sọ fámìlì tó ilé ìgbìmọ̀ ó ní mùsùlùmí ni yóò tọ́ àmọ́ láwọn àwọn àtàtẹ́ pé ní àkàn kátàwà tó kọjá mùsùlùmí ìrún náà tẹ̀lé kó déédé tó ẹ̀ ó láwọn tó rí sọ́nà lọ́wọ́ ní ọ̀ nínú ìtàn bóòdì jẹ́ mùsùlùmí kankan tó wọ́n ti tún láàbò yìí náà wọ́n ti rí ọ̀bẹ́ àwọn èkì yàwó pẹ́ ti tó kà ọ́ mọ́tàlẹ́ rẹ̀ rú ìfúnra rẹ̀ wọ́n fúnra rẹ̀ wàhálà

kákan máa ń pé kélò fi ọlọ́run bí kéèsè ń pé dandan ni kó ẹgbẹ́ tó wá ti gbọ́ yá abẹ́ tí bá ń sọ kó ẹgbẹ́ dandan ni kó fi ṣiṣẹ́ tó gbà tó bá ti bọ́ọ̀lù síbẹ̀ àbábára rẹ̀ ò ti gbé ọdún náà wà láti kó ṣe pẹ̀lúpẹ̀ ìta ń sọ àpàrà sọ̀rọ̀ níbẹ̀ nínú àwọn ìdí pé bá àbá àtọ́ka ti sọ kí kíwà tó wà ti pé kéèyàn fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ó lọ́wọ́ sọ wá lápọ̀ nínú ìjọ́nà ìpé àyẹ́sẹ́ ẹgbẹ̀rẹ̀ sọ fún ọ̀lẹ́kọ́ nira títí wọ́n ní kẹ́yìn fẹ́ ti pa ní tẹ́kù ní ẹgbẹ́ ti pa tẹ́lẹ̀ tó bá lágbára rẹ̀ ní kọ́fẹ́ ìdájọ́ pé ẹgbẹ̀rẹ̀ ọlọ́run òbí kẹ́yìn fẹ́ ti pa tẹ̀ bá lágbára ẹni tó bá lágbára lọ́nà ọ̀bà ní ìjọra ló bẹ̀. ọlọ́run abẹ́rẹ̀ lọ́wọ́ yìí pé tẹ́bẹ̀ ti wà yìí pé ìyàwó yìí ti àwọn náà tó náà ló tó yìí tẹ́ẹ̀ ló tún ta àwọn olóyè ìtẹ̀sọ̀rọ̀ yẹn náà olóyè ìtẹ̀sọ̀rọ̀ yẹn ráìtì onu ló yú ta òun ní tẹ́lẹ̀ tó pọ̀ àmọ́ ní ìsìn báyìí owó òsì jẹ́ máa òun ti dìbò dáadáa àníkẹ́sẹ́lẹ́tì àníkẹ́mọ́lẹ́ lára àwọn ẹ̀wọ̀n dídì oníwọ̀n dídì òun ní tẹ́lẹ̀ dáadáa tó pọ̀ tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn báyìí wọ́n àti mẹ́sàn-án péré lọ lọ́wọ́ àbẹ́ ìwọ ìyàwó tí wọ́n lẹ́nu àlọ́ òní kẹ́nà ni tó fi lóhun ní mẹ́sàn-án ta fóun ti di olùkú mẹ́sàn-án ta fún àpẹ́ òun kẹ́tù pa ọ́ fún àpẹ́ yẹn kẹ́tù náà bọ́ ìyẹn lóhun ní mẹ́sàn-án ta olùwà tó ń pèsè wọ́n rẹ̀ pé eléyìí tẹ̀ wá ń sè yẹn tẹ̀ fẹ́ tún sẹ́ lọ́wọ́ ẹ̀ ń sẹ́ lọ́wọ́ àwọn mẹ́sàn-án tẹ̀ tún wí náà nìyẹn kò sí kéèsè kéèsè báwọn náà wù yìí lọ ẹ̀yìn lẹ́ kódà kó o jẹ ẹ̀dúgbà fọ́pùlẹ́yì kó lẹ kó ráwà tí wọ́n tún náwó fún ọ̀gá ẹ̀sẹ̀ náà lọ́sẹ̀. abẹ́ẹ̀dì tàbí èyí tó wà náwó fún lọ́pọ̀ nígbà tó ikú wọn wájú ọlẹ́ tó ní lọ́wọ́. ọ̀pọ̀ táwọn tí wọ́n náwó fọ́kùnrin ìpín tí wọ́n pín sí wọ́n tó pèlè bíi méjì sí mẹ́ta. àwọn tí wọ́n náwó fọ́kùnrin èyí tó mọ nǹkan tó ń fẹ́ gbà lára rẹ̀ níbi àwọn spiritual life tó ń gbé ọwà tí wọ́n wù. nígbà tó yá mi yẹn o obìnrin mi fẹ́ gbogbo ọkùnrin tó bá ti borí ẹ̀ yẹn bá ọ láyé rẹ̀ wọ́n tó bá ti borí ẹ̀ ẹ̀ àwọn tí wọ́n padà kí nígbà túbà náà lọ́kọ̀ọ́ orí ẹ̀ òkè yẹn tá mu ìpínkànnù yóò yóò máa náwó fún ọlọ́ọ̀tọ́ ló fún ẹ̀ láì jẹ tó fi wọlé tó bá wọlé má jẹ bá wọn torí pàrọ̀ rẹ̀ náà ni ó ti gbogbo owó tọ́lá náà fọ́ padà òun ti ní àwọn títú á láti kan tó wù ú pé tó yẹ pé tọ́wọ́ rẹ̀ bá ti lè bọ̀ má torí ẹ̀ tó bá ti torí ẹ̀ jẹ́ ti nínú àwọn síìrù tó ń lò àwọn iṣẹ́ tó ń lò ti dáyé

ìyá kẹ́ni ìyá ọkùnrin jẹ wọ́n àwọn eléyìí wá ní àwọn ìdílọ́wà ló nínú òbí tẹ́lú rí pé òun nìkan ló nàìjíríà ọkọ̀ wà lábọ́ kò sì fẹ́ lọ́kọ̀ ni wọ́n jọ kọ́míníkéjì ṣùgbọ́n náà ní pé kò àdúwálé ara èyí òun náà wà wá wá ẹnìkan tí ọmọ bá ti aṣọ ìlú lọ́kùnrin ló wá lè wu ẹnìkan tó kéré sí tí ó kà ní ìlú pé kọ́ ọmọ fún lówó àwọn eléwu náà bẹ́ẹ̀ ìwọ ọkùnrin tó bá pọ̀ jù sílẹ̀ yẹn náà ọ̀nà lọ́wọ́ òsìnà lòdì òsì bá yára rẹ̀ jẹ́ ni ìdìnnà lòdì bá yára rẹ̀ jẹ́ báwo ìgbà ìgbà ọ̀ràn lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ o kò sì ṣe dáadáa fún wọn náà kọ́mẹ́rù ká yá yẹn ẹ̀ yá yẹn máa ń ṣe fún mi tààrà ṣé bá ti lọlẹ̀ látẹ̀ báyìí màmá mówó dé ìyá ló kú dé ọ̀ràn ni o ìyá ló bá dé fún ọ torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àdéhùn ọlọ́wà fún wa láti dènà gbogbo àwọn abúrú ẹ̀ láti dènà ìdínà wọ̀nyí ọlọ́wọ́ bá àlejò ọlá ní èyí tó mọ̀ wá lọ sí mẹ́ta tó fi máa lọ lójú mẹ́ta tí wọ́n tún máa sọ ọmọ ibi áà ọkọ̀ gbọ́dọ̀ ara àmìlú wa lélẹ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ ní tó tó fẹ́ yìí sí i mo mọ̀ ní tó jù bẹ́ẹ̀ lọ. Tẹ̀mọ́mẹ́ni kan lọ sọ lórí sáré tìjọ́ kan, ló ọkùnrin kan lọ sọ lórí sáré tìjọ́ kan. Ó tó bá yẹ kí wọ́n máa ka five hundred. Amẹ́ríkà orí five hundred nínú obìnrin tó kù bá ti tẹ̀lé pọ̀ Amẹ́ríkà kéde pé àwọn oléwo pé tóun ti mítì lóun ti jọ ní nǹkan papọ̀ rí pẹ̀lú òun ti ka tó ti pé five hundred òtùpárọ̀ lóòótọ́ ni ọgbà ẹ̀sẹ̀ fún kọ̀párọ̀ kọ̀párọ̀ dépò ọmọ láti dé láàtà ń sẹ́yìn olórin ni wọ́n láàánú olóòtú ti mọ́ olóòtú ti mọ́ sẹ́gẹ́ni. títí máa túbọ̀ àwọn àwọn olórí káàkiri. torí ti eléyìí náà wá bọ́lá ọba àlejò ọlábá sọ pé ìkẹ́kẹ́ da ẹgbẹ́jà wo tó tó ń gbé pọ̀ da orúkọ náà tó ló da ó ti máa kó orí ni ọlọ́run ti ṣe ìkẹ́kẹ́ ló fi fún akọ́ da àdúgbò ẹgbẹ́ bíi màtọ́ọ́lẹ̀ àǹfààní

torí di eléyìí ọlọ́run bá ọba àlejò ọlá tó bá sọ pé ìkẹ́kẹ́ lẹ́tọ̀ ká ọmọ yí pé torí àǹfààní wa ni tó bá lé wọ̀ ní kẹ́kẹ́ yí pé ní kíni láti lè dáàbò wá bá àlejò àwọn ọmọ ilé lọ nílẹ̀ yẹn ká máa gba kéwú lẹ́nu àwọn olùmẹ̀sì má rí ra rẹ̀ pé àwọn kankan ti wọn náà díẹ̀ tó nínú lóga wọn náà wá bọ́ síbi àwọn sílà ọ̀kára àjọ ọ̀kánká ọ̀sán o nítorí mú mi yà síbí mo ka sílà kárí bí ọ̀bá jẹ́ sí pé àwọn náà ti bá kéwú níbi kan ní pé gbogbo àti ìsọ̀ ìlú parí dìgírì títí àti ìsọ̀ ìgbésóòrù gíláàsì síra náà yẹn ní kọ́fà ẹ̀ ó wà àgbà fún mi nígbà tí mo rí táìsì tí wọ́n lẹ̀ mọ́ síra náà wọ́n ní àkíkọ́ tó lùkù hàn mẹ́rin nìyẹn àkọ́ ìkò lùkù hàn ẹ̀ láti ẹ̀ tó dé mọ́ ó ní àwọn ìtọ́jẹ́ òdodo náà lùkù hàn ó ti wí nìyẹn nínú àwọn àyà tó wá títì mẹ́ àyà ìjẹ́ka àyà tàdébẹ̀ ẹ wá wọlé fídíẹ̀ nínú àwọn ọ̀nà àgbàgbọ́ bá ti jẹ́ òun ni wípé ó ti jẹ́ negatively wípé èyí tó wọ́n bá lè sọ lásán bí ọkùnrin òun lè satisfy obìnrin ilẹ̀ ìkọ́wọ́n bá lè sọ lásán wípé kọ́kùnrin ọ̀fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin kìí sọ ọkùnrin ọlọ́run bá yí kóbìnrin gan ọlọ́run bá yí pé obìnrin lè lọ́kọ méjì obìnrin lè lọ́kọ mẹ́ta obìnrin lè lọ́mọ bẹ́ẹ̀ sẹ́wà yìí pé tí wọn náà bá jẹ́ lọ́wọ́ àgáyẹ̀ wọ́n mọ̀ tó wà mú bákẹ̀ tí wọn kan náà ọ̀gá wa lọ́wọ́ abúlé dr saheed bonadabu olùdókòwò rárílé dr ní dr ọ̀dọ́dún fún ẹ̀yẹ́wò wọ́n ti jáde láyé lọ́wọ́ abúlé yìí wọ́n ni wọ́n bákẹ̀ bákẹ̀ gbogbo fíkìrà rẹ̀ tó bá ti máa rò lórí ẹ̀ tó bá ti máa rò láti sáko ìpìlẹ̀ òkè òní ẹ̀wọ̀n òwúlò ẹ̀fà ilé náà ronú ló tọ́ ìrònú dà tó wá bẹ́ẹ̀ gbẹ́jọ náà ọba tó gbé tó kàlẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ tó náà bá ń tàbí àbá àwọn èèyàn ronú ló tó wọ́n ronú wọ́n gbó ìròkúrò ní èrò tó bá ti sáko tọ́nà ọba àdìjọ lásán ó lè pẹ́ tọ́nà tó dá wa bákan náà nínú àwọn nǹkan míì ta lóríkà nínú àwọn ìjọkúta fẹ́yàn òun ni láti fẹ́ bí ẹ̀ta sí ìjà ara wọn wípé ní àwọn tó lọ́pọ̀ tó níjà ti fẹ́ ju mẹ́rin lọ́tà wọn àwọn ní báwo ló ṣe jẹ́ ó wá ní ìṣẹ́fọ́nà ọba náà lórí bá kí ó máa tọ́ bá làkùnrin náà ní sáà ìmáà pọ̀ ní amẹ́ríkà ó ní wà jù dáadáa ọlọ́ọ̀tẹ̀ bá fẹ́ méjì sí òtó ẹtú fẹ́ mẹ́ta náà pọ̀ lẹ́ẹ̀kan tí kò ní márùn-ún. tẹ́ ẹ bá múrí bẹ́ẹ̀ náà ti márùn-ún yàn bá ta ọ lẹ́nu àrùbá ẹtú fẹ́ mẹ́rin sí yóò wá jẹ́ mẹ́sàn-án náà yóò abẹ́ bí ẹ sábì jẹ̀bi nígbà táwọn ibi nàìjíríà lẹ́yìn ìyàwó mẹ́sàn-án náà lẹ́yìn ìlẹ̀ ìyàwó mẹ́ta lọ́wọ́ àlọ́jà níta náà ti jáde láyé abẹ́ni ìjọ ìta ti ta bí ìjẹ́ nípa nílé ẹ̀ náà wà gbà ìmọ̀ nínú ẹ̀lẹ́ ìlú ọ̀tọ̀ ìmọ̀ bọ́ òdo ni o torí pé kíni àwọn kan bẹ nínú ìpìlẹ̀ tó ṣe yí pé nínú àwọn tí nẹ̀bí yìí ni ọlọ́run lọ́mọ ọmọ yẹn sáwọn bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa ọgbọ́dọ̀ tó torí báyà lẹ́yìn fẹ́ àwọn mẹ́sàn-án mìíràn àá mìtọ́rọ̀ kí a lè wọ́n mọ̀ wá lẹ́nu yẹ àwọn náà ti kọ́ àwọn obìnrin onímọ̀ tẹ́tí sí wa àwọn náà ní sọpá àyè wọn agbọ́dọ̀ bá ní wọn agbọ́dọ̀ kò tí a kéré agbọ́dọ̀ bá dé mẹ́sàn-án pé mẹ́sàn-án tẹ́bí lẹ́fẹ́ ìsọkúsọ ní sọ kíni ìsọkúsọ ní sọ ọlọ́ọ̀bá ti dára agbọ́dọ̀ kọ́ sí kó ní kó tẹ̀sí wọn sọ́jú ní ọlọ́lọ́ ní tẹ́ ọ̀pọ̀ bá tó fẹ́bẹ́ jù tẹ́lẹ̀ bá tún fẹ́ fẹ́bẹ́ ta bẹ́ẹ̀ bá tún fẹ́ fẹ́bẹ́ ẹni ṣùgbọ́n tẹ́lẹ̀ bá tún fẹ́ ẹgbà gílẹ̀ rú ọbẹ̀ mẹ́rin ẹ̀mẹ́ tó bẹ̀ káàkiri ju ẹnu fún ọ igi ló kùtà ẹ káàkiri ju ẹnu fún ọ ń bọ̀ bá ti pé mẹ́rin tẹ́nu fún bẹ̀ torí ìdí eléyìí àwọn ọmọ alẹ́kẹ́ ó káàkiri sábàlá bẹ̀rẹ̀ náà ọlọ́ọ̀bà àlejò alaihi wa sallam tó tún fún àwọn akẹ́kọ̀ọ́ yìí fún wa wọ́n ta bá ní tó fèsì tó màdáwù mádá tààdìlù ẹni pé náà tọ́lọ́wà ẹ̀fọ́ ọlọ́ọ̀bà ní pẹ̀lú wà ló pé alá tó fèsì tó yẹni pé tẹ́ẹ̀bá ní lè ṣe déédéé tábàwá lọ wò bá yẹn á rí wípé fíìlì rẹ̀ ní máa di kí máa jẹ́ ápẹ́sọ̀tà ní ọmọ ìjọba sọ pé akọ̀tọ̀tọ̀ rọ́jùlú ìgbé ọkùnrin náà ìdá àdẹ̀lẹ̀ tọ́bá ti déédé á ní akọ̀tọ̀tọ̀ rọ́jùlú ṣùgbọ́n tá a bá sọ wípé kọ́ńtàtọ̀ kọ́ńtàtọ̀ rọ́jùlú wọ́n ní ìtumọ̀ lẹ́nu pé ìdájárọ̀ wà dọ́là mà sọ ìbàwò tọ́bá sábùsù fún màlàkejì rẹ̀ ìyẹn náà bá a ní kọ́lá fi sọ wípé ní àdìgbò sí ìlú ẹ̀yẹ́sùn báyìí ìjọba jẹ́kẹ̀rẹ̀ àlẹ́kọ́ títù

yìí jẹ́ káàmà yìí pé kẹ́lìmà kọ́ sí tùsùmọ́tì ìlàbùkù ṣùgbọ́n ìtọ́lọ́ ọba àlejò ọlá ní tòwé títù átù bí ẹni kéde òun ni afọ́sọ́tà ní má ní ismu fáìlì tí ó máa jẹ́ kéde àlèmọ́ pé títù lábẹ́rẹ́ náà dídì kan nígbà tí sànẹ́bí sọ́kọ̀ bá wà rẹ̀ wọ́sálà àdẹ́bí ní àlèmọ́kọ̀sí tó wù dàbí dìí ní alámàdábìrì mi nórí mi nórí yàwó ẹ̀kíyà ọlọ́pàá àdébìsọ̀mọ̀láwà àdébìsọ̀là àdébìsọ̀pá àti máa ń ṣe déédéé sí ẹ̀sìn wọ́n máa ń ṣe dọ́gbadọ́gba wọn kì í sàbùdí wọ́n máa bẹ ní ààyè tó ga mọ̀nàbír orí mímbà ni ẹni wọ́n máa bẹ ní ìpele kan tó ga nínú ìmálẹ̀ níjọ̀gbìn àdìgíyàmà ìmálẹ̀ kan wà lára wọn láàyè tó ga sí ni wọ́n wà níjọ̀gbìn àdìgíyàmà eléyìí jẹ́ ká mọ̀ wọ́n ti mọ́tò ti kẹ́límà yìí náà a rí àwọn àbá tó tu bí máa na tẹ̀pẹ̀sìtù wọ́n kà á pẹ̀lú tẹ̀pẹ̀sìtù náà lè jẹ́ wà náà wọ́n ní ibnu wàdáàbì àdáyé òun kà pé tẹ̀pẹ̀sìtù bí bá ti ta mí kọ́ sa pọ̀tà sọ́lẹ̀ kan yẹn ṣùgbọ́n báwo ló wá ní ìtumọ̀ sí ọlọ́run sọ̀rọ̀ náà ti jáde ọwọ́ adé ti tẹ̀síìrì lá záàyà abẹ́rẹ́ ó ní kẹ́lìmọ̀ tọ́lọ̀ ọba àdébùtọ́ láti ọkọ̀ wáyé pé wàyé tó alága ìlú ó ní aláàbòsí pé kẹ́lìmọ̀ aláàbòsí ìlú yẹn láàmù yẹn ó ní láàmù ó ní láàzá ìjà pé kí túmọ̀ rẹ̀ wá ní wípé wàyé tó aláàbòsí ìlú bí àdámá tẹ́ ẹ bá ń páyà wípé sábò ìbọn òun ẹ̀rí bá kọ́ tẹ́ ẹ bá ń báyà ìwé ah, àbùsí màá ti ti má fi jẹ́ báyìí fún òun ẹwọ àtìkéde àtìkejì náà ó ti ń ṣe déédéé ẹnuwe ìyẹnuwe tó ń sètù ti se déédéé àkọsọ́tà kọ̀ọ̀sátọ̀ sísàbùsù ẹnuwe ọ̀rọ̀ àtìkejì náà ni tá a bá tọ́kọ́ sínú ẹlẹ́túrúkì ológa wọ́n sọ fún wa pé ìpìlẹ̀ náà ni kọ́dà wọ́n sọ fún wa pé kẹ́lìmà yẹn yóò máa jẹ́ kẹ́lìmà tó mùtàdọ́ọ̀dà kẹ́lìmà tó mùtàdọ́ọ̀dà ẹ̀yọ́mọdé tí ó ilé ìta nǹkan fún yìí ìmọ̀ ẹni lọ́dọ̀ àwọn àbá lọ́pọ̀lọpọ̀ ní òbí sí ìtẹ̀ka kẹ́lìmà tó mùtàdọ́ọ̀dà ìfẹ́ kan ní ní yunifásitì lẹ́wù téèyàn máa kí ológa nínú àwọn kẹ̀mí láti ní ìdáfẹ́fẹ́ mú jáde sọ ilé ìwà tó ti láwà láyé ṣùgbọ́n ká mọ́ yàtí sẹ́yìn púpọ̀ ètò afẹ́ mú jáde mbẹ́ ni wípé tọ́kọ́ wá ní kọ́sàtọ̀ ìtumọ̀ rẹ̀ ní kíni zọ́làmà wàjárọ̀ tọ́ba tí wá di akọ́sọ́tà bìmánà mádá bìmánà àgàlà yẹn tó kó sọ̀rọ̀ tẹ̀lé ní ìdílé wàdọ́gba torí ẹ̀ àdúgbò wa ibi táàbù náà ní eléyìí a ó tún ma tẹ̀síwájú lọ́sí nǹkan lọ níyàwó fún ọkùnrin lẹ́tọ̀ọ́ inú àwọn àǹfààní tá a bá tọ́ka sí nínú bíbí màtọ́lá tó yẹ sí iṣẹ́ àwọn àwòrán alákọ̀ọ́lọ́ tó ká ju ọ̀dọ̀ yẹn wọ́n ti lẹ́yìn lọ wàsàlọ̀ lọ́wọ́ adájọ́ bíi ìdá Muhammad wà láàyè kí wọ́n sàá lò tẹ́lẹ̀. àfihàn wọ́n ti yọ bàlá àtẹ̀sílà mọ́ àfihàn wọ́n ti yọ bàlá àtẹ̀sílà mọ́ wà á